sokoto sì wọ́n lẹ́yìn náà jọ jọ jọ jọ ọmọ báwọn. a sọ fún lẹ́sì náà. ibi agbe sọ lẹ́sì àmì ti ka ń lẹ̀. bẹ́ẹ̀ni tiẹ́lọ̀ ka ń lẹ̀ yìí. kò ka o. èṣù ló ṣe lọ́sọ̀ fún yín pé ń bá tà ń wọ́ sokoto ńlẹ̀ ló dáa èṣù ni kò bá kò bọ́gbọ́n gan mu. Ah. ka ń lẹ̀ ìwọ tó ń wọ́ ṣòkòtò ńlẹ̀ ńláwò ńláwò sàánú ńláwò sunkún èyí tó ń wo èkejì rẹ pé ah ọba sọjẹ́ yìí ìwọ gan la bá wò tá a bá bu ẹkún pé oṣù tún ra sọ dáràn ìbá dá a kọ mọ́rò ó ra sọ yẹn. ìwọ la pa. tọ́bàkúrò ó ra jẹ́ pé ìtẹ́ bá mú wọn ní ọ̀hún wọ̀ tọ́lọ́sì sẹ́pẹ́ tó bọ̀ lásán ọlọ́run òbí ọ̀gá tó ọ ọ̀tá lè lọ fi kú sókò tó ti bá bùn ọ. àbí kọ́fà kàrà lẹ léèzì. ọ̀tá lè fi gíní. àwọn ọmọ ṣe ẹjọ́ bú ọ lásán ọba ga tó ọ. ọkọ hmm. ìrèbọ ọ̀nà ètò ìfowópamọ́ ra sọ yẹn. bàbá tó ga. má ṣe bá mọ̀ kókósẹ̀ ti da kálọ̀ lè ṣe bíi pé onífṣù sáàkì kókósẹ̀ ti da kọ́ládé kókósẹ̀ rẹ̀ ó ti da ti da báwọn ó ti yòró òun ro nìyẹn. Hmm. má jẹ mẹ́rin àwárí èèyàn gidi lẹ̀ wọ́n lè fásikì náà lè ṣe tó wọ́n nígbà tá a bá rí èèyàn gidi yorùbá náà ní bàbá rẹ̀ ajá àmọ́ pẹ́ran mẹ́ran ẹ mọ̀ pé ajá iná máa dẹ́sẹ̀ ẹranko nùgbó ẹ̀yin bàbá tí arajà lẹ̀ ewúrẹ́ la rí pé ewúrẹ́ bá mú mọ́jà yìí mọ́jà ewúrẹ́ yìí sẹ́sì mọ̀ pé ó tan rẹ̀ nu a máa fi dípò ara wọn gbà mí náà ẹja filẹ̀. fama àmì ìfirùgbọ̀n lẹ̀ tó yẹ pé ipò tí wọ́n wà ẹ pé wọn ò lè firùgbọ̀n ni wọ́n dẹ̀ fi ilẹ̀ torí ọlọ́run pẹ́kẹ́ ọ̀dẹ̀ mi. tó wá pé lọ́rùrà ló bá gbé wá ẹ fi fásitì náà ṣe ẹ kó yòókù lọ́lọ́run lọ ẹ bẹ́ẹ̀ ni ẹ kúkú rí ni torí pé májẹ̀mú kátó fìyàn sílẹ̀ rí àdáàlà wà ń bẹ májẹ̀mú wà ń bẹ pé kójó ń dọ́gba torí ẹ bá bá ní tí ò ní dọ́gba da nǹkan pọ̀ àṣé ẹni tí ò ní rúgba òun àdáàlà ni ò sí fún ó ní ìfọ̀kàbalẹ̀ ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kò sí àdáàlà fún kò sí dọ́gba ntí máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ jẹ̀bi nìyẹn òhòròmbó mọ́ ṣe dù pé ó ṣàbòsí sí ọ ọwọ́ ń retí kọ́lọ́hún mú ṣe dù mú alábòsí kọ̀ wá mú ntí òjò mu ni pé ìwọ gangan fúnra rẹ ọkọ ti bóra rẹ síná fásikì ni ọ bàbá gbàlá mu ní gọlọmọ ní kẹwọn rahima ọlọ. wọn sọ kíni kàtà abalẹ nù àwọn bàbá bẹ́ẹ̀ bá lò bẹ́ẹ̀ ni ọba wọn lẹ nínú gbọn ẹ báyìí lè gùn tó fà kan wọn kọmọ sì ṣépè fún yàn pé ọba fà ọ ìka wọn tẹ ń tọ̀ ń tọ́ bá yẹ ṣépè lé ìmánúnà. ọlọ́mọ jẹ́ orí ẹni tí ó fi dán wo. Hmm. torí kò ṣe kò ṣe jiyàn o. ọ̀rọ̀ mi ìta láǹfààní bí ọ̀rọ̀ yìí ni wípé jawasu sa'adatul kafiri isa udima muslim tó bá di pé àbárí mùsùlùmí máa káàfì láàrí ìyìn ní lórí ìrìn àjò a lè fi káàfì náà ṣe ẹlẹ́rìí àwọn afọ àwọn abéèrè wípé ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí wálé yìí tá so ága bìlìkìtàbì yìí ọ̀bìkulè káfíìn ṣé àwọn tí wọ́n ní tíra láti sánmà bí wọn ò tiẹ̀ tẹ̀lé ti bẹ́ ń bẹ̀ mọ́ bí ọmọlẹ́yìn Musa aleyhisalaam ọmọlẹ́yìn anabi Isa aleyhisalaam tí wọ́n ń pera wọn bẹ́ẹ̀ ni òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ o sáwọn ni àwọn nìkan lè pè torí pé èyí tó ṣẹlẹ̀ tó fi bí wá nasara méjì mùsùlùmí kan ni nasara méjì àti mùsùlùmí kan ngbẹ pé ntọ́sẹ̀lẹ̀ tọ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn ṣé gbogbo bàtàbà fẹ́ ṣe náà kì í yó ni wọ́n ń wí rárá rárá bákan náà ni kiri yó àti olóòlù àtàlápàṣápá àti tatúni ọlọ́sùn ibì kan náà wọ́n jọ lọ èdè kan jẹ́ kàn pákéjì ẹ̀ láyé tí a ń ṣe bí ẹni pé ẹni tí a tún gbọ́ yé nínú mùsùlùmí náà pé apá kejì àwọn ọmọ gbèrè alẹ́ sí pé mọ́. ó ti gbọ̀rọ̀ ọ̀hún. kẹlẹ́ kejì rẹ. ṣé ẹ yé mi. mùsùlùmí ọ̀ kejì ẹ̀kan náà ni wá ìkan náà ni wá tó bẹ́ẹ̀ dápá kejì wàhálà dé apá kejì kọ́ o wọ́n yàtọ̀. wọ́n bá kúnlé wọn ní góòlù wọ́n bá fi góòlù kọ́ ṣọ́ọ̀ṣì ìkan náà ni a ike àti ètí ń kẹ́kù borí kí wọn bákan náà ni wọ́n tèyí ká gọ̀mọ́ tiẹ̀ ni àwọn pákéjì tí wọ́n ní àyíká náà wọ́n jọ ń lọ ẹ máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tọ́jẹ́ kiri sọ fún ni torí pé wọ́n kún ara wa kankan ẹ bá <laughs> ọ̀hún ò ní rí báyìí o ẹ mọ́ pé n sọ fún ẹ o. wọ́n lọ báyìí o. jẹ́ gbọ́ yé pé kìsì dandan kó o gbọ́ èmi ni èmi èmi ni bíbẹ́ ṣe wá sí fún ọ ọlọ́run ní jẹ́yìn ò gbọ́ ṣùgbọ́n mo fẹ́ bọ okùn sílẹ̀ ńjọ́ tó bá yíwọ́ tó fi ní rí mi kọjú sí padà pé àáfà sọ yìí fún mi kí n mọ sọ yẹ ọba sọ fún un tó bá nílò àkáyè yọ dàrú bàbá kan tó bá fẹ́ de òdodo ọ̀rọ̀ mọ́yàn létí aṣọ ó ní kí ìka tí máa ń lò bàbá ń gbọ́n púpọ̀ wọ́n fẹ́ di ọ̀rọ̀ mẹ́yàn létí afẹ́ pé èyí ó de yàrá yóò máa dààmú kò ní lè sùn àníwá ìbẹ́lẹ̀ nǹkan gbọ́ o ẹ̀ẹ́n kèwú mi kéèyàn gbọ́rọ̀ mi ò kọ́gbà o kèwú mi o torí kò ní mọ yìí mi tó gbọ́ tó lò kò ní mọ yìí tó gbọ́ tí olù tó bá yìí lọ́wọ́ ló tó mọ yìí mi uh-huh. ìbí ọkọ̀ gbọ́ o àmọ́ máa gbọ́ sẹ́wọ̀n pé èèmọ́dé yàrá èèyàn tó ẹ mà gbọ́ aláǹfààní inú àyà yìí wípé a lè lo ẹni káfìrì náà tí dọ̀rúrí bá gbé wá ìyẹn dọ̀rúrí ni pé téèyàn rí bòmí ìsàsí kọ́lọ́ ńlá wà á mẹ́. sàwáwù kánà yahudiya àwọn nasaraniya àwọn suyuiya suyuiya àwọn àgbákò orí ilẹ̀ nísìnyí nìyẹn àwọn síà àwọn àgbákò ẹ̀dá wọ́n jọ wá tán ní mímúra alùsùnà ni wọ́n jọ irùngbọ̀n rẹ̀ ṣòkòtò tó lẹ̀ ìyàwó wọn yóò já gbogbo ẹ̀ náà já àwọn yìí kan náà ni ẹ sì ń ṣépè lábàkiri lórí àwọn yìí kan náà ni ẹ ń ṣépè lé Umaru lórí àwọn ikàn náà ni à ń ṣe pé ilé Usman lórí radiyallahu anhu ajma'in àfi Ali nìkan àṣìá àwọn nì wọ́n ti wá kún ayé ní ìsìn kọ́lọ̀ ńlá wá ní o níbi èsù wá gbẹjọ́ lórí gbogbo àwa mọ bí ó ti rí ṣe fún wọn o wọ́n wá ní owó bàjẹ́ sí ah! à lọ́bàjẹ́ tẹ́mọ̀ aráyàn mú wọ́n ní à ń fẹ́ rà ọ́ tìrantìran sọgbọ́ à ń fẹ́ rà ọ́ tìrantìran wá sọ yé tí ó lè kábàáhùn tọ́gbọ́lókè pé ẹ̀ẹ́rà àwọn tìrantìran ah, òun nìkan mà tó ten million eh. wọn náà mà bẹ́ẹ̀ wọ́n á máa ka yé ẹ̀wọ̀n tí wọ́n bẹ́ẹ̀ ràn yín máa sírò ten million fún wọn. wọn kò lè fún tọ̀ o. àwọn àga àwọn aga, àwọn àwọn ọmọ wa ti ń kẹ́kọ̀ọ́ Saudi níbi tí wọ́n ti ya àdánwò dé wọn ò tó pé haza rọ́júlì síà kí Saudi ọgbọ́ ọmọ ń bọ̀ ń lé wọn nìyẹn ah. pé mọ́dà wà láàlẹ̀ fi hàn lẹ́pẹ̀lú orí ibú wọn ó kọ̀ tí wọ́n máa ń dà á pè ní àga hmm, sẹ̀gbé aga, àwa Yorùbá la mọ àwọn náà ti mọ̀ lájà nìyẹn hmm. pé ah, àga àga àga lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àga àga. àwọn nù àgá mo wà ní múra ní ìgbà tí mo múra n bá rí ọkùnrin kan lúgbẹ́rẹ́ báyìí ní bá ń pe àwọn èèyàn mọ́dọ̀ àwọn tí ń dọ́dọ̀ rẹ̀ wọ́n àlé kú òmọ́ èmi sì ọ̀kan ah! ọkùnrin tí ń èèyàn táwọn èèyàn ń súnmọ́ yìí ó jẹ́ pé gbàgbé lábá ní bá ń sọ màá jókòó torí fọfún ni gbàgbé dé mí ni bá ń sọ nígbà tí ń débẹ̀ ló bá ń sọ lábá wa. èmi sì ń bọ̀ bó ṣe rí mi ó ṣe chẹ́ǹgì jíànù. n bá lọ́nu Quran n bá lọ́nu hadith mo ti sọ náà pé yẹn n ti sọ yìí àti síà hmm. ni. aganu aga. sẹ́ẹ̀sì rí téèyàn èkó sí àwọn lọ́tàn pátá ẹ̀ lè gbóòrùn sí à hmm. rárá ọ̀ ẹ̀ lè gbọ́ gbogbo ntọ́ pàápọ̀ ní nǹkan rí wọ́n máa sọ ní bá ń sọ̀rọ̀ ní bá ń sọ̀rọ̀ ní bá ń sọ̀rọ̀ fún wọn ní bá ń sọ̀rọ̀ fún wọn nígbà tí ọlọ́wọ́ bá mú tí mo tọ́lọ́hún pé kí n mọ́ wíṣà sùkùtì bí dànù bó ti sọ̀rọ̀ kan nìyẹn ah mo lórí ibùkún lọkùnrin. Hmm, agbárí hmm. ṣiṣẹ́ àgànà bí òjú. àwọn tó súnmọ́ àwọn tó wọ́n ti súnmọ́ dáadáa wọ́n ti súnmọ́ ti ń wí ká ti ń wí ká lọba kọba káyà kanọ koran lọba tu bọ́lẹ̀ tu aa ah, mo yẹnu pa ọ́ àwọn afa àtọ́fọ́ àánú tíra yìí pé bí ẹ ṣe máa tu àyà nù ifun bẹ́ẹ̀ bára tíra wọn sílé tẹ́ ẹ bá fura ẹ lè mọ̀ tẹ́ ẹ kọ́wọ́ wọn ọlọ́run ní yọ wá nàìjíríà fún àwọn tẹ̀síìrì kan tí wọ́n ti àná gbára lé lò nàìjíríà ń bí ẹ̀rọ wa ń bẹ̀ bí yàrá lé nìsọ́ wí ẹwà àmì ṣùgbọ́n wọn pamọ́ pamọ́ dáadáa ń bẹ̀ àmọ́ wọn bọ afọ akọjá yìí lórí wọn sọ pé bíbá bíbá bíbá ẹ gbọ́ bí wọn ti ń tú àyà ń bí tẹ̀rùsì mẹ́wájú mi yìí tí mo ń ka táǹkà fún wa yìí wọn kò ní tẹ̀fúrú sẹ̀mìn tẹ̀fúrú sẹ̀mìn ìdí mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́ẹ̀ẹ́dínlógún kọ́ bàbá òsẹ̀mìn lọ́kọ́ sọ́wí ni a kọ́lé lórí tẹ̀físì sọ́wí ni a kọ́lé lórí ó jẹ́ pé kèsì gbogbo kura ni wọ́n fi tú gbogbo bíi tí wọ́n rí pé ẹ̀rọ wà ni a ti sàlàyé tí wọ́n fi tú wọ́n fi tásìrì wọn síbẹ̀ ọlọ́mọdé àkọ́wọ́ wọn. àmín. kánísíà náà wà ní ilẹ̀ bá káyé mọ́ ẹ̀fíṣẹ̀ yìí àwọn káfíìrì àbí káfíìrì pàmbélé tọ́lọ́ ọlọ́run sọ pé mingeri kún mingeri kún yẹn kò sẹ́ni tí ò ọ̀dà wàhálì masala masala yìí òkútùrà fi ulama ala thalathati akwal àwọn àfa wa pín ọ̀rọ̀ sí mẹ́ta lórí ẹ̀ pé àyà yìí gbólóhùn àkọ́kọ́ ni pé ngbàgbà lè fi káàbìrì jẹ́rìí káàbìrì jẹ́rìí pé a lè gbà tọ́lọ̀ ń sọ yìí kóngbóló àkọ́kọ́ láwọn àbá sọ ni pé ábì ìyáyá mọ̀nsúkà àti hádánù nǹkan bẹ́ẹ̀ kíkà ní àlè lomọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn tó pé lẹ́yìn àyà yìí ni àyà mi yìí sọ̀kalẹ̀ tọ́lọ́run iṣẹ́ mọ́jẹ̀mú ìjẹ́rìí pẹ̀lú àdáàlà káàbìrì káàdé kò sí àlè lọ́dọ̀ wọn ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kejì ó ní pé ẹ̀rí káfìrí tọ́ bisẹ́ẹ̀tì an yakuna kitabiyan kọjá kiriyọ́ o aw takunu inda darura àbíkẹ́ pé gbà tí àbárò náà míì látò lọ àrí mùsùlùmí àrí ari tàbí kiriyọ́ náà ni àrí mùsùlùmí àbí káfírí ni àrí mùsùlùmí àrí kiriyọ́. tukọlọ sọ pé ìní antun dọ̀rọ̀ tó ń adi ìrìn àjò ló pè kì í ṣe pé wàá fojú lẹ̀ lé máa wá fi àwọn ilé ìta sọ ìjẹ́rìí. ọ̀rọ̀ kejì nù inú ọ̀rọ̀ mẹ́ta táwọn afa sọ lórí ẹ̀ tí wọ́n sì mú ẹ̀rí wá lórí mẹ́tẹ̀ẹ̀ta pé bá a bá fojú yẹpẹrẹ mú ọ̀rọ̀ ọlọ́run wàhálà lè ti bẹ̀ súyọ nígbà tí yóò ròtì rárá kọ́lọ̀ mọ́ mọ́ wa ẹ̀ńdẹ̀ fẹ́ mú yàn yóò máa sọ̀yàn lọ́wọ́ sọ̀yàn lẹ́sẹ̀ ni ìtumọ̀ ni pé ẹ má jẹ́ wọn dá sọ̀rọ̀ wa ẹ má jẹ́ ntí ìbáṣẹ lẹ́sìn wa kó dá sọ̀rọ̀ wa tọ́bẹ̀ dá sí ijọ́ tí ó yọwọ́ ẹ̀ ní mọ̀ ọba ìdíkọ̀ lámọ́jà kú sí àn lọ́wọ́ kọ́lọ́ sànù wa wọ́n ní tọ́ẹ́pẹ́ làrórí lọ́ba gbé wa débẹ̀ ká kó yòókù lé ọlọ́run káwọn sọ pé wọ́n lọ tó ìdídì fẹ́ ṣe o torí pé àwọn méjì tí ń yẹ wọ́n kúkú padà dáńbarú ọ̀rọ̀ náà ìtàn bọ́lọ̀ wá tú àṣírí padà lógo ọlọ́run ẹgbọ̀ lẹ́ni torí bọ́lọ̀ ń tàṣírí padà èyàn bá wọn. àǹfààní mi ìtaari lórí àyà yìí ó ní wípé àrí àǹfààní pé àṣẹ mùsùlùmí ẹsẹgbẹ́ káfìrí mùsùlùmí tó jẹ́ kírunkírun àti bàbá kan tí ń gun jíìbù mẹ́wàá pọ̀ mùsùlùmí ń tiẹ̀ bọ́bá jẹun àárọ̀ kọ́ mọ́ bí tí ó gbèjẹ tọ̀sán wà láì kìí ṣe bàbá wọn àbọ́kùnrin wọn. mọ́wòrán rẹ mọ́ bí ẹni pé ọ̀dà fún lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n káfíìrì ti rí ti ń rákò tọ́wọ́ bọ̀ áyà ló àmọ́ ọlọ́run o gbogbo ohun tí ó wà kún ìsìlámù wa tí aráyé gan fi gbà pé àìsègbè káfíìrì bá ní fi kún. amiina. eléyìí yá wa nísìn pé àìsẹ̀gbẹ́ káfìrí ṣùgbọ́n lójú àwọn tàjọ ń gbáyé bàbá pé àwọn èèyàn pẹ̀lú pé ọlọ́run ṣàánú wa tó àwọn kan tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n bá pé èèyàn àwọn èèyàn dà lóhùn kódà ẹni mẹ́sàn fún ẹni mẹ́sàn fún ẹni tí bá pè yí pé òun bọ̀ ń bọ̀ náà jẹ́ ń dá lóhùn náà àmọ̀ pé ti yín lọ́nà ṣùgbọ́n ẹjẹ́ ń dá lóhùn mo kàn fẹ́ lọ mo fẹ́ lọ mú sí irọ́ ní ń pa irọ́ ni ń pa tó bá lọ kò ní dé mọ́ ah, ẹnìkan ní kó wá ten thousand ẹnìkan ò sì ní kọ́bọ̀ tí ó fún ẹ wá ní ẹni tí ò ní kọ́bọ̀ ní ọ̀dà lóhùn ìbára ńlọ yọ wá ń pòtà dì lọ yìí Buhari olówó ó ní ẹbí òun dáwó tó wọn yìí kàn bẹ́ẹ̀ òun olówó tó wọn fún yín ẹ̀yin náà ẹ bá ń dáwó àkàtà ẹ̀rù dọ́là kì í ayé. Ah. Hmm. ibi àti màá pé nǹkan jásí ọlọ́ni yẹn tọ́lọ́run ṣe ò tọ́lọ́run ṣe mọ́n ti ẹ̀bẹ̀ kan lówó òun fẹ̀ kan ní fún yín torí bọ́lọ̀ bá ti kára kó dé bẹ́ẹ̀ ẹ̀dìbò ni bẹ́ẹ̀ bá fẹ́ dára jẹ́ bọ́lọ̀ bá kádàrá dáadáa mọ́ yín kì í ṣe pé kó máa fowó tù yín sójú ara òun olówó yín kó jẹ èyí wíyàn báwọn yẹ wọlé lásìkò yìí ọlọ́run ló dé. aláǹlódé oyin biri ni ojú ti owó ni ojú ti owó ojú ti agbára kálí ni ọlọ́run wá níwọ ìwọ bọ́ọ̀lì bọ́ọ̀lì ìwọ gbàǹkú gbàǹkú ẹnu yìí ìwọ bọ́ọ̀lì bọ́ọ̀lì ẹnu ìwọ ọ̀tá mi yìí maramara máa bọ̀ ayé lọ́wọ́ mẹ́mà náà lọ́wọ́ máa bọ́ kú nítorí ẹ̀ nígbà wọn òun yà kú ni òun yà kú ni ìwọ kàn sọ bẹ́ẹ̀ pàṣẹ ọ̀ oh, mẹ́yìn náà nù àbẹ́yìn náà kọ́ ẹ̀yìn tẹ́ ìdádúrà kọ́ yìí ìyẹn ò lè tàn wá ọlọ́run wa là wá padà sọ́dọ̀ rẹ̀ láàmà dúpẹ́ fún ẹ̀yin kọ́ o ẹ̀yin ká ẹ ṣe ọlọ́run ló ṣe é ẹnu pé àbùkù yín ọlọ́run fi sásìkò yìí lẹ́yìn dìde pé kọ́ máa kọ́ kí Buhari orí ṣe ká ní bẹ́ẹ̀ kọ́ ẹ̀ bá kábùkù pọ̀ ńgbà dìbò ẹ̀yin èèyàn rẹ̀ ẹ̀yin èèyàn yìí ẹ̀yin ẹlá ẹ̀yin ẹlá àbáríkà èèyàn ẹ dìbò yín ẹ dìbò ẹ jáde ẹ dìbò ẹ sì dìbò tán wọn ò rí yẹn ṣe ká ẹ má dìbò wọn ariwo ká má lé owó bá yàn báyà owó báǹtì báǹtì gbogbo àwọn tí wọn gbowó lójú tì. ó sì wọn o. tọ́lá ní tó tí ó ní òun ò ṣe ti Jonathan irọ́ ló pa ẹnìkan náà táwa mọ̀ pé ọlọ́run fúnra ọ̀sọ́ kọjọ́ bá àjẹbú lọ. Awùjalẹ̀ ọlẹ́ ma gbówó yín lọ bọ́lọ̀ ń bá rí mi èyí yẹn náà ẹ̀rí mi Awùjalẹ̀ ó gba yìí Nàìjíríà ó gba yìí ọgbẹ̀yẹ gbogbo ayókù. mi ìfẹ́ kábẹ́ ní àwọn. ha ǹjẹ́ mo gbọ́ pé bàbá ìmọ̀ Ìbàdàn ó dùn mí àmọ́ mo tún dúpẹ́ ṣé bàbá tiwa nìyẹn bàbá tiwa lágboolé wa ojú ó dùn mí mọ́tò adúpẹ́ pé a ah, lọ́mọ bá bàbá ṣe o kò jọ̀sẹ̀ méjì lọ tí wọ́n wá ruwó bú káwọn wọ́n ní wọ́n wá lákùrẹ́ bàbá làwọn ò lọ wọ́n tún wá gbowó káwọn ní bàbá ní ìgbowó ìwọ náà máa yẹn ìran ọ̀pẹ́ lọ́gbà gbowó wa kọ̀ wá jọ̀sẹ̀ méjì lọ ní ẹkú màá ní kẹ́kẹ́ bàbá lọ gbarú owó yìí ah. iná àwọn òdò náà yìí àbùkù ni ọ̀wà ní tẹ́lẹ̀ láíláí máa yìí pé ìmọ̀ Ìbàdàn náà gbowó ìdí ẹ̀kọ́ mànà tí wọ́n bá dúpẹ́ pé ah, ẹnìkan olóòkọ lágbé ní kọjọ́ máa lè ọmọ àlẹ́ agbéni ìlóòkọ nítẹ́bí yọ ókè tẹ́bí dìmọ́mù gbogbo ayé ẹ̀ṣọ́ máa lẹ́ agbéni ní adúgbẹ́ wọn bá lójú jẹ́ o a ní ma ń bà náà gbowó káàkiri ń bọ́lá gbolé wọn ah. káà lágbé ní ìyọ́dùn ah. ọlọ́run jẹjẹ mọ́ ìbọ́lọ̀ ni ó gbà fún wọn bọ́lọ̀ ló dójú tí wọn tọ́lọ́ bá fẹ́ ṣe nǹkan jàmáà gbogbo agbára ẹ gbàgbé ẹ̀ ṣe gbogbo wọn páàkì gbogbo wọn ni nígbà tí gbogbo ẹ lọ dáadáa ẹ rí nítorí bèbè ìdánwò òru bèbè. òru bèbè God says òru bèbè. òru bèbè. kọ̀mọ̀pọ́lọ̀ ti padà lẹ́yìn àwọn. tí wọ́n jọ sọ kó tó wá bẹ̀ ló ṣe bí bẹ̀ lọ́rọ̀ wà ọmọdé pé ìmọ̀ kárọ̀ ńlẹ̀ ni. Mm. èyí máa ka ni wọ́n ti ka tán ń bọ̀ ká òru lẹ̀ ní ìsìn gbogbo wa lójú ara wa ẹjẹ́ ọ̀ka sàn lẹ̀ ní ọlọ́wọ́ òní ìrìnà owó ẹ̀ mà ayé làtí bẹ́ẹ̀ lọ́wọ́ àníri mọ́ ọlọ́mọ ká yìí wa kó lẹ̀. amina amina. agbára rẹ ti ń bẹ lára wa má ka kó lẹ̀. amina ọkà bá náà rú bèbè ọkà ńlẹ̀ ọkà tán ojú dàtì àwọn lóyún ń yẹ̀yẹ́ orú bèbè kọ́ orú bèbè ní àbí ó ti sú ara rẹ̀ nísìn ó ti sú ngbà mélòó. ó ti kó kọrin ẹ̀ jẹ́ o. mùsùlùmí ẹ̀sẹ̀gbẹ́ káfíìn máa máa kàánà àmọ́ wọ́n ọlọ́run sọ wá dalágbá lójú àwọn èèyàn. àwọn àfáà ká máa ṣàdúrà kan kọlọ̀njá máa rántí gbogbo ìgbà pàápàá jùlọ Ramadan tá a wà yìí wọ́n ní ká máa sọ pé ọlọ́run o bá fún Buhari níjọba Nàìjíríà ṣe amina kọ́lọ́njẹ́ orí ṣe amina kí tiwa náà dá níbẹ̀ amina gbogbo ìta wíwọn àdúrà kan nù àdúrà kejì ni pé gbogbo ẹni tó bá fẹ́ dí Buhari lọ Ọlọ́run kò ń lẹ̀. amina tó ń kábẹ́ wọn. ẹ bá fẹ́ dí Buhari lọ́wọ́ tó fẹ́ sẹ́bùrú ẹ̀ bá ní kò ń lẹ̀. amina. Ọlọ́run tọ́ lágbára rẹ lórí wọn tẹ́pẹ́ ojú wọn náà ni Buhari fi wọlé mọ́ wọn lọ́wọ́ gbogbo ẹni tó tẹ̀lé Buhari kò fẹ́ kí Buhari ó wọlé ẹlòmíì tẹ̀lé Buhari pé kó ń lè mọ bóun ó sì rí lẹ́yìn ni hmm. ìbá ṣe pé gbogbo wọn ni á fẹ́ràn wọlé kí ló tó fa kíkárì kó tún gbàkú tí pàwọ́ tó dìbò ààrẹ olólẹgbẹ́ ah, rẹ̀ ẹ wá banú ẹgbẹ́ ni kí ló tó fa kíkárì tó dìbò ààrẹ ẹ̀yin látọ̀ á dìbò fún ẹ̀yin tá ẹ̀yin tá a mọ̀ yìí ẹ̀yin ó lé yìí wọ́n wá fi ṣeré wọ́n tún wá kó dọ́là lọ bí ijọ́ tí wọ́n fẹ́ yàn wọ́n ní pé ẹ máa rẹ nu ẹgbẹ́ ah! àwọn èèyàn pèpè bàbá nǹkan máa ma yàn wọn àmọ́ tó rí di lánàá àní ọlọ́run wà ọlọ́run wà wọ́n mà ti ń há dọ́là ọlọ́run wà kọ́lọ́n tó wá dé ọlọ́run bá dé nígbẹ̀yìn gbẹ̀yìn náà fa Buhari kalẹ̀ níjẹ́ wọ́n fa Buhari kalẹ̀ lámọ̀ pé nàìjíríà bọ́ lọ́wọ́ yà ẹ̀gbọ́n kí ló tà ń sọ ni kí ló tà ń sọ yìí pé tọ́ ẹ pé ẹlòmíì ni a bá fànù ẹgbẹ́ APC òun bá gbọ́n bẹ́ẹ̀dì òun nù òun hmm. bá bẹ̀rẹ̀ oorun òun nídìí wàhálà mọ́ àmọ́ Buhari yìí wàhálà wà o ah, ẹrù pa ọ́ ọ̀rọ̀ ayé gbọ́n bẹ́ẹ̀dì nù. bí sẹ́gi sẹ́gi sẹ́gi sọ̀rọ̀ ń bá sẹ́gi orí ara ẹ̀ nífi rù yọ́n ń pe ìpèkúpè lérí ara ẹ̀ ó ní wàhálà wà o ọtí tán máa báyàn yìí lọ wọn ò mọ̀ pé buhari lè débẹ̀ kí ni ó nà síbẹ̀ ọ̀ràn ó débẹ̀ yàmá ó débẹ̀ bí ó débẹ̀ bá ṣe dáhùn mánu. ó débẹ̀ àbára bí ní ọ́ ni ìrọ́ ah. o ah. ṣẹ́tì ẹ̀rí ọlọ́run tẹ̀sí àṣàánú rọ́tẹ̀ yìí ah, níwọ̀n tẹ́mi rí o ṣàánú ìṣègàn sẹ́pẹ́ ẹgbẹ́ tí a nílẹ̀ Yorùbá tó mélòó a ní APC a ní PDP a ní SDP eh, alákọ̀ọ́dù a ní Labour sọdá bá náà ọdá bá náà ẹsẹ ẹfí ilẹ̀ níjọ́ dìbò níjọ́ dìbò tàfẹ́ dìbò ààrẹ gẹ́bí ìṣe ti wá tí àìsàn olóṣèlú ṣùgbọ́n ìbò tó bá ti nífẹ̀ẹ́ níbi jihadi nú ajá yọ ọmọ bí a bá wà ní nígbà APC eh, CPC CPC akúmọ bí agbára máa ń jọ náà ẹ àmà bí agbára ma ṣùgbọ́n èèyàn máa sàánì nǹkankan tí ó ti síwájú ọlọ́run ni àdẹ̀jáde àjáde lápẹtẹ gbogbo apẹtẹ mọ̀ pé CPC ni wa. Hmm, pẹ̀lú àwọn ẹlẹ́yà wa à ń lọ fi bọ́ọ̀sì lódò ẹlẹ́yà ni CPC débi pé ń gbà ṣe tán wọ́n ń sàwọn ìpè CPC aláàánú bẹ́ẹ̀ ni CPC. àwọn àkúndéwò fẹ́ nìkan àdìbò wọ́lọ́ ni ẹlẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́ nìyí ńgbà wá délé tẹ́sí àjàpọ̀ ìmọ̀tàkọ́rí ni pé gbogbo ẹgbẹ́ ìpáta ládùúgbò tiwa mọ̀ ń sọ o gbogbo ẹgbẹ́ ìsọwọ́lẹ̀ pátá wọ́n ní bàbá gbogbo wa ààrẹ lájọ ní mo ní àyè wọ́n ní kò síyèméjì ààrẹ yìí àwa lájọ àjọ díire mo ń lọ síbi ìdìbò à ń bọ̀ ní abákanlé ìdìbò kan ibẹ̀ kí akamajáde náà máa yà á tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n yìí kan sálùsù náà ni wọ́n kàn já wọ́n ní bàbá ẹ̀yin náà ti lọ dìbò wọn níbẹ̀ ni wọ́n ní alẹ́ Jonathan lọ. Hmm. àwọn tá si sì wù tá a sì ń sọ yìí mọ mọ wọn dáadáa pé wọn èsè pc pc àbí kílẹ̀ ń pè wọn wọn èsè pc wọn ò fi bọ̀. arabi ni wọn. sùwọ́n abá wọn ní lónìí bàbá a lè Jonathan lọ ní ọkàrẹ wọn náà wà lé òsì lọ lọ́dọ̀ ara rẹ̀ àjọ dìbò ààrẹ ni gbogbo wa àjọ dìbò ààrẹ ni. kò sẹ́nẹ̀ kàtó. ń gba dìbò ààrẹ tán ẹ bá bá mi pé tó bàbá àti ìdìbò ààrẹ o so kíni ni kíni lẹgbẹ wa o tó ti yé eh. ẹ bá ní wọlé o ah. ní gómìnà yìí o bólé bí kí n fọ ni képe wá àǹkan tó ń lọ tó ń dé ń gbọ̀ jimá tí ibo gọ́fúnà PDP ní Madaka CPC ní Madaka. UNPP lẹ́yìn malaka, ẹ̀ẹ́sì kìnìkan lẹ́yìn malaka, gbogbo yín pátá ẹgbẹ́ tẹ wà yẹn ẹ̀ka rè wá ẹ̀wọ̀ mistake ẹ̀sẹ̀ mistake ẹ̀wọ̀n kìnìkan kan ni pé ṣe lọ́la tí à ń lọ dìbò yìí ọba àlekè ọlá mẹ́ńtọ́ dáàjù nú gbogbo wọn mm. ẹjẹ́ àjọ sàmì àdúrà yìí ẹ̀ntì ọjọ́ dáàjù for your state ní kọ́ ló ń fi bẹ́ẹ̀. ẹ sàmì àmì yẹn ò kó lẹ̀ mú ní à àbẹ́ ẹ̀gbọ́n tí wọ́n wí dáadáa ni èmi ọ̀pẹ́ bẹ̀rẹ̀ kí ò ní wọlé tẹ́pẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀bà dáa jù ní ọ̀bà dáa jù ẹgbẹ́ rẹ ní ọ̀bà dáa jù àbọ̀ sọ àwọn olùsàmì fẹ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ ṣé wọ́n ọ̀gbà bẹ̀rẹ̀ lè dáa jù ni làmì bá dún lẹ́gbẹ́ amẹ́m náà tán ah. ẹ̀yẹ èèyàn àti dìbò àti dìbò sẹ́ńtì ọ̀dà jù lásán fọlọ́run ẹ̀ tán ọlọ́run mọ̀jà wa lọ ibẹ̀ yẹn ò ṣe sọ pé ẹnìkan náà dìbò fún ẹ̀yàn ẹ̀ má dá wàhálà lẹ̀ n tó mú yàn lọ sí àkọọ́dù olómantórí ah. n tó mú yàn lọ sí labour lọ́mantórí ṣùgbọ́n ọlọ́fàmì ìṣọ́ dájú àìbẹ́ẹ̀kọ́ kò sẹ́gbẹ́ kẹta wá gbẹ́rù mi èyàn tí gọ́fúnà ẹ̀hàn àgbẹ̀gbẹ̀ gbogbo wọn lọ́mọ wá ńgbà débi tágbè dìbò àwọn kan bá ń ṣe bíi ẹ̀hún ìròyìn ń bá dọ̀rọ̀ lẹ̀ wọ́n fẹ́ kí n sọ sí ni o ìmìdáyẹ pé bọ̀bá àwọn afá gbé ń sọ̀rọ̀ ní múra sí ẹ̀yìn alàgbà ọlọ́wọ́ sànú wa ẹ sùúrù ẹ má jẹjà lónìí ọlọ́run ti mọ tí ó ṣe ẹ̀ka ní ẹnìkan tó ti mọ̀ pé tó ti ẹni tó tí ó sì kí n kọ́ ha sí ọ wa ń ṣáìdì mi pé baba ẹ má dáná ló jáde mo ní à ẹ̀yin náà ẹ̀yin náà ẹ má jáde ẹ̀yin náà lóhùn. ẹ jókòó jẹ. ẹ má jáde ẹ̀yin náà lóhùn. kà ní ẹjí gbàgbọ́ kálukú mọ tí ó dìbò fún bí. àbí. ẹ wọn kò ti ká campaign lẹ campaign ti lọ àbí. election. èyí tí ó dà lọ́lọ́run ṣeun. ká baba la. àwọn míì kúkú ń bẹ tí wọ́n súnmọ́ wa nípa àsúnmọ́ ju ajímọ̀bí lọ wàláhì wọ́n súnmọ́ wa pọ̀ wọ́n sì jẹ́ ní wa tá a sì ń bẹ lọ́n fún wọn. àmọ́ àfáà súnà àfáà súnà kì í máa kì í máa dààmú pé a pé wọ́n ọlọ́run ọmọ èjì ọ̀dà gbogbo wọn ní wọn ṣe sẹ́ǹtì kò sí kan tó ń tó ṣùgbọ́n ń láti bẹ ọlọ́run ọlọ́run mọ bí ó ṣe ṣe òun ló yé jàre torí pé àwa ò gbọdọ̀ di olóṣèlú ọmọlẹ́gbẹ̀ẹ́ asòfin ọmọ àbáríkà yìí eh, Mansura ọbẹ̀ ẹ̀bẹ̀ tó pọ̀ tó ń fẹ́ wáyé sí wa ní wáàsí tó ń tẹ̀ wá kàn sí wa mo lọ́ọ̀ gbọ́dọ̀ wàá. Ama ìyá wa tí ọ̀ràn bẹ́ẹ̀ wọ́n wà wá sínsìn wọ́n dààmú ó ti ẹ̀díjọ́ kan wọ́n fẹ́ gbé wọlé wọn ní ó ti ń bọ̀ lọ́nà ó ti pò ń lé òun ni à ẹ sọ pé kán padà lọ́nà o àní wẹ́lẹ́ kọ́mù wọn bí báyìí ẹ mọ̀ sọ́wọ́n olóṣèlú o nígbà tí wọ́n bá dé bí ní ìsìn ta wẹ́lẹ́ kọ́mù wọn bí APC tí àṣírí PDP kọ́ wá báwọn táàrí àkọ́dù kọ́ wá báwọn tí labour wá báwọn àti sọ bí à nìyẹn àdàfà olóṣèlú nìyẹn ẹ sọ fún wọn pé ababa gbogbo wọn là á ṣe ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni a fẹ́ wá sí wá sí pé kàn tiẹ̀ wá kẹ́ ẹ kàn ṣàdúrà fáwọn ni àwọn wá kàǹpé mu ni ẹ ṣe àti wọn ṣàdúrà yẹn báyìí o. ẹ pé rire. àti ń ṣe báyìí báyìí báyìí. ó wọlé. ìmọ̀gọ̀ bíi aláàfáà kan ní àwọn àdúgbò kan mm. ní àìjíǹde àgọ̀ báyìí wọ́n sì pò gómìnà jókòó aláàfáà ni wọ́n o wọ́n tún àpèsè mọ́sálásí pé lọ́wọ́já ọ wọlé lónà bá fún ọ lówó ní wọ́n bá sì gbà á ẹrù payín mo tún báwọn èèyàn mú ní à ọmọ yékè gbogbo wọn kò sí kàtí mbẹ láyéláyé adélábù nù wọn wọn ò mọ tí jọ́sẹ̀lù wọn ò sí láyéláyé adélábù dẹ́mà tí ò tí pẹ́ wọn ò sí láyé rẹ̀ ah ẹ lọ rẹ̀ àpapọ̀ lọ́dẹ̀ ìlú ẹ sọ̀rọ̀ ara yẹn àfà àfà for that matter ah, ọlọ́run tẹ́pọ́lọ́ ní Allah, bí ṣe ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run darí ayé Allah kò sí ń kò sí ni òun kò sí òun kò sí ẹ agbọ́dọ̀ tẹ̀lú garu ẹ gba kaka ẹ pé ẹ̀yin ah ó tán rẹ̀ gómìnà máa ń go. Hmm. òun gan náà mọ̀ sínú pé ah, àwọn kìíní ti ṣe mistake o. kò kàn fi hàn ní. ẹbí táwọn ọba là ń sọ àwọn ọba tí wọ́n gọ̀ tí wọ́n gọ̀ kalẹ̀ là ń sọ yẹn. ṣé wọ́n gọ̀ ní ìsìn. wọ́n gọ̀ o. Hmm. ṣé wọ́n á sọ fún Buhari ní ìsìn pé ibi ọmọ jẹ́ sọ fún Buhari náà o. wọ́n ti kẹ́ skú báyìí. Ah. inú àǹfààní mi ìtàtún rí à ń yọ ọ́ kà torí àsìkò torí pé a tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan nísìnyí fẹ́yìn jama alalibarika kọ́lọ́mbani dó tì yín. àmín. ọ̀rọ̀ mi ta tún fẹ́ sọ láǹfààní ń bí ó ní pé annahu kullama kana sayu akrabu ila istintaji sawabi wal haqqi sa'ada fa hawla an yutabba gbogbo ìgbà tí a bá rí pé nǹkan kan yóò mú èrè wá ju kan lọ èyí tí ó mèrè wá ní ká sẹ́rí lọ bẹ̀ ní kára mú ọlọ́mọdé àṣì ọjà rà mọdé àṣì ọjà lọ mọdé àṣì òdejá mọdé àṣì inú ilé náà wà wọlé ọlọ́run mọdé àwà lé dáràn gbogbo ọmọ ìyá wa tán bẹ ní ìṣòro kan àbí méjì bá ní tu wọn lẹ̀ ń bẹ̀. amina. wọ́n lànà ọlọ́run wọ́n la pé ẹnìkan kan ò gbọ́n ìwọ ọlọ́run lọ́ba tí mọ́ gbọ́n yẹn mọ́sà gbọ́n wa. àmín. wọ́n ní ẹ̀rí tọ́lọ̀ ń sọ yí pé dálíkà àdínà áyá tó bísà ádá ti aláwájì yá ọ̀nà tí mo gbé gbà ló súnmọ́ káwọn èèyàn lè fi jẹ́rìí lójú ọ̀nà tó tó sẹ́pẹ́ náà tó sẹ́pẹ́ náà nígbà pé ọlọ́run mú un dè tó yẹ pé àwọn tó fẹ́ dà nǹkan rú wọn ò lè rí ibi korí bọ̀ ọlọ́run ló mú wa kó lè bá ràn wọ́n lọ́wọ́ láti lè mọ́ purọ́ wọn lára ń fa níyẹn nínú ọ̀rọ̀ yìí. wọ́n nínú ara ìbákan náà anàlá aṣọ wàjálà akhabara bi annahu la yadili qawman fasikina ọlọ́run lòun ní fọ̀nà malabu òun ní fọ̀nà mafásìkì alẹ́kárì jìnnà antaati yìí wọ́kàbárì yìí ẹ̀ńtọ́ ẹ̀ kò kò lu àṣẹ ọlọ́run ó múrí bọ́ lábẹ́ àṣẹ ọlọ́run lábẹ́ ẹ̀ṣẹ̀ ànábì sàṣẹ́là. wọ́n ní sọ̀rọ̀ yóò wá tako tí à ń rí ṣé ọ̀tako wá kẹ́ẹ̀ ọ̀tako ti ń ṣẹlẹ̀ ṣé káfíìrì ọmọ mọ̀nà débi kó ṣe ansẹ̀tì sọ́nà kọ̀lọ́ ọ̀fọ̀nàmọ́ lọ Se ṣé káfìrí ọmọ náà débi kó sówò kó jèrè ṣé káfìrí ọmọ ṣe nǹkan ribiribi láyé sósì fọ̀nàmọ́ wọn kí láàtú gbólóhùn yẹn sí sí gbólóhùn ayé ọlọ́tọ́ gbólóhùn ní fọ̀nàmọ́ fásitì a sì fẹ́ pa ọ̀rọ̀ yìí pọ̀ ìtumọ̀ àyà yìí pọ̀ lójú fèfèèfè yìí àwọn àfààní à ó ṣe é <laughs> iná ńlá aláyálíkọ́ ọmọ fásì kina tó wí ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni an àtọ́lọ́ ti kọ físíkù mọ́ lórí pé wọn ò ní gbà láéláé wọn ò ní rí mọ̀nà láéláé ìmọ̀nà à ń kórin jọ nǹka ń sọ ìmọ̀ràn à ń kó èpè jọ pé ilé rẹ di méjì mẹ́ta ìmọ̀nà yìí kọ́lọ̀ ń wí. ebi gbogbo dẹ̀kùn tí ìyà bá ti parí rẹ̀ ebi dẹ̀kùn kọ́hun ebi gbogbo ìyà tí dẹ̀kùn bá ti lè parí rẹ̀ ebi ìyà kọ́hun ebi ntọ́lọ̀ ń sọ ni pé òun ò ní jẹ́ kírú wọn mọ̀nà débi ìdẹ̀kùn gbére ebi òun ṣe àwọn fásìkì lẹ́rúfẹ̀yìn mòmìnì láyé ni pé ká máa dààmú nítorí yín ká máa ṣe wàhálà nítorí yín kẹ́ ẹ lè ráyè sèmi ọlọ́run ẹ̀ lè máa rorí kẹ́ ẹ máa sìn mí kò ní ṣe é papọ̀ ọ̀nà àmàkọ́hùn à ẹlẹ́à ẹlẹ́à ọlọ́run rọ ìjáàbù fún ẹ ọwọ́ alẹ́ nìkan rẹ ni ẹ̀ẹ́n ẹ̀gbọ́n rẹ ni ẹ̀ẹ́n aládùúgbò yín ni pìrì ń jáde ní ń bóra yìí tí tó ń ha sẹ́lọ́nsì wà ń bẹ̀ yìí ẹlẹ́à ọ̀yà máa ń gbé àforíjì máa ń

èyàn ń ga lòkè rọrọ kò ní ìnítumọ̀ ó lè jáǹbi ọ̀gá la fi ń gbé lòkè ẹ má jókòó lẹ́ẹ̀lẹ́ tí ń tòògbé tòògbé wọ̀ lára tẹ́ ìdípọ́ bẹ́ẹ́ ọbẹ̀ ṣubú ń bá wọ́n ní ìtalẹ̀ àbọ̀wọ́ kọ́ ni àbí ìwà èyí lè ọgbàrá lé nǹkan kan ó ti wá sùn lọ yányán lèèyàn ògbé kí n ta àmọ́ ìyànjọ kò yẹn tó gbé pákán ni ó sì yóò tún dá orí padà pé ọ̀hún rárá rárá. ẹ jẹ́ èèyàn wà létí gẹ́gẹ́rẹ́ dẹ́kin adájà mẹ́wàá kọ́ wa ṣe wẹ́rẹ́ báwọn. <laughs> ó ti délẹ̀ yóò ti túká tó délẹ̀. ẹlòmíì ga ti ń gbé gan tó fẹ́ fún nìyẹn ebe ẹ̀ e ti màkàgùn ẹ̀ e. sì ń pọ̀ òrí mu ibi wọn náà ti màkàgùn ara ibi ò tí kú láyé bóyá wọn lọ́ọ̀mọ̀ wá fi ọkọ̀ tọrẹ abiola tagiri tí ó lọ ṣẹ́gi lóko tí ó lọ tà fún àti ó fún abiola kan náà tó kú yẹn ti e kan mu ti sọ ní o lóbi jẹ́ akéèyàn máa wá síbi ọ̀rọ̀ Ọlọ́run bóyá ta fẹ́ sọ yìí ọbẹ̀yàwó ni bóyá mi ni lọ́lọ́run ó lò fún afẹ́sọ̀ kankan ní ìsìn nípa ọ̀rọ̀ Abíọ́lá nípa ọ̀rọ̀ Fọláwíyọ àti ọ̀rọ̀ Àṣekọ́lá afẹ́sọ̀ kankan ọmọ ìyá kan ló wá rán wa létí lánàá pé bàbá ẹ̀ máa sọ ìjókòó tẹ̀síìrì ìjókòó àbáríkà máa ní ẹ̀ máa sọ àmọ́lọ́rọ̀ ní orí sọ pé a sì sọ lógo ọ̀lọ́ kódà sọ lárúgbó ewé ń sìn àkànṣọ́ gbogbo nígbà tá a lọ sàdúrà sí wọn á sì fẹ́ kọ́ máa rántí mẹ́mọ́ sọ àti fẹ́ sọ ní ìsìn náà inṣàlá. ìmọ̀nàkọ́hún ká má fọra ara fa wàhálà lẹ́sẹ̀ o ẹ bá lọ fatìrì lẹ́sẹ̀ kọ́ má lọ yíwọ́ o má torí pé ẹnìkan wọ́n rówó ń bì kan ibẹ̀ yìí dẹ́ sáàyè ẹni ọlọ́run máa lọ má rò pé ọkọ̀ lọ ọbẹ̀ tabaró tán á padà kìí ṣe é ṣe má o ọlọ́run nífàlà máa ṣáágú fi lẹ́sẹ̀ náà dẹ̀ yẹ̀lẹ́sẹ̀ ló ń bá gbà pa fún wọn pé ẹ̀ ní mọ̀nà mọ́. ayé dára máa dá wò ẹ máa dé nàkú náà wò máa fi bọ́ dákú ṣe pé ònàkó ònàkó ònàkó tó sì dákú fi ṣeré o ọ̀rọ̀ àdìkọ́lá mọ́sàsà náà o Ọrọ tí wọ́n sọ ọ̀nà lórí ọ̀rọ̀ Abíọ́lá lórí ọ̀rọ̀ fọláwíyọ àti alisekola ó ń là ká ìkíyèsí pé ń jọ Abíọ́lá ti lọ ní Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá yìí inú Islam àìtí ìrú ẹ̀ àbátìrí ẹ bá mọ̀bí ọwà kan sọ fún wa o ẹran alẹ́ tí o bẹ́yẹ ogun lọ́wọ́ o sóńdó lọ́wọ́ Ọ̀yọ́ wa ń bí lọ́wọ́ àbí àbí ogun fọláwíyọ́ lọ wọ́n láì rí àìrí àìrí àìrí dàkíyọ́ fọláwíyọ́ o gbàkẹ́wàá rẹ̀ ò tí ì sí àrísèkọ́lá tó lọ ń jò ní ọmọdé sí ẹ̀yin ará àbàdà ni àrísèkọ́lá sálòmíì ti dìde níbàdà tí ń ṣe bí àrísèkọ́lá ẹni wọ́n á bèrè kwẹ́sàn kan èmi dá lóhùn ẹgbẹ́ ìbẹ̀yìn náà kẹ́dá mi lóhùn ẹni ẹ béèrè yìí pé sọ́lọ́hùn lè ṣerú wọn mọ́ ni ó lè ṣe ó lè ṣe tó bá rí bẹ́ẹ̀ a fi ìjókòó àbáríkà ìbẹ ọlọ́run bíbẹ wọn ní Islam bíbẹ wọn ní Yorùbá ó lápáre ó sì fi dáàbò bo ẹ̀sìn àìmọye àwọn tó fẹ́ kọlẹ̀ sìn ni wọ́n wo tiẹ̀ mọ́sìn lára pé àbíọ́lá yàrí o fọláwọ yóò yàrí o àsìkọlọ yàrí o kò ní gbà o òun náà òkè sáwọn òkè tiẹ̀ náà o bẹ́ẹ̀ bá lókè àwọn náà lókè tójú tì yín lọ ní ọjọ́ kan àwọn ọmọ ya wa ìsálà jamaatul ishala wa ikomatul bidia ayi ikomatul sunna wa isalatul ibidia wọn wá ọ ilẹ̀ wọn ilẹ̀ wọn ilẹ̀ wọn kan bẹ lọ́jọ́ iwájú wọn gangan báyìí ilẹ̀ ni wọn fẹ́ ta yẹn nǹkan àkìrí ó sì máa wá jẹun nìyẹn wọ́n ti ń dé wọ́n ti wá wọ́n ti ń nà wọ́n ti fẹ́ ní àwọn mùsùlùmí ní ẹ ẹ bàbá ń lẹ̀ má dà wà á lẹ̀ o má tà lẹ̀ fún wa o olóòwò ìwọ̀n dà wà á lẹ̀ òun fẹ́ lówó ni o ẹ bó wá o ẹ bó wá. ní aṣáájú wọn àmírù wọn bá gbéra wọn bá bàbá yìí mọ̀ ń bàdàn bí ń bá yé wọn pé bàbá bàbá ìṣẹ̀lẹ̀ o ah, bàbá ni ẹ máa ká lọ ọdọọdọ ààrẹ. èdè náà wọ́n ní mílíọ̀nù ó lé ọbẹ̀ pé two million wọ́n yà wọ́n ní ti máa gbọ́ náà nù wọ́n ní tọ́fẹ́ máa gbọ́ náà nù ń máa dọ́dọ̀ ààrẹ báyìí báyìí báyìí ààrẹ ó lè lóní wọ́n ní two million ó lé díẹ̀ ó ní díẹ̀ wọ́n ní owó owó lẹ́nu èyí tẹ́ fi ṣèwé ńkọ́ èló tún nìyẹn ẹ tún sí ma owó lọ́ọ̀yà ńkọ́ ẹ tún sí ma kìnìkà ńkọ́ ẹ tún sí ma làdá ńkọ́ ẹ tún sí ma ẹ ló gbogbo ẹ̀. wọ́n yé jẹ́ǹtì. ó yẹ pé sẹ́kì yẹn lọ nìyẹn jọ́kì yẹn lọ náà lọ gbogbo ń bá kì ní bàrà lẹ̀ kú mẹ́. sátidẹ́sì tún ṣe báwọn. Ah nǹkan kan wá bọ́ sí lẹ́mìí ẹ dákun ti ń bá jìtá ẹ̀hìn o nǹkan kan lẹ́mìí yìí pé ńgbà tí èsè haramu kéèyàn tọrọ tó bá dáa mo á fẹ́ kọ́ lóun fa mẹ́tẹ̀ẹ̀ta yọ níjókòó tá a wà yìí. amina. ìpè ẹ̀sà mi mo béèrè ni pé ṣé a lè ṣe bẹ́ẹ̀. àmín. ó dàdúrà. àmín. ó wù mí bẹ́ẹ̀ tẹ́ pé ẹni tí ọ̀rọ̀ kó Abíọ́lá ju bẹ́tẹ̀ Abíọ́lá lọ nígbà se wà ìkọlọ wọn yọ. amina. ẹn tí òjò fọlá wíyọ lọ nígbà gbàgbọ́ lè ṣe láàrin wa hurúhurú iná kọ́ yọ. amina. ẹn tí ó wà á tún dá bí àríṣe kọ́lá yàrá ìṣe kọ́lá lọ èmi gbàgbọ́ lè ṣe bẹ́ẹ̀ ìbá ṣe kọ́lá ìsọmọ olówó. wallahi. tàkì sọmọ olówó kankan. ajana sí yorùbá. Ah. thank you ojú mẹ́ta lọ ẹ̀ ń gbẹ́ tó lè ṣe kúkú okùn ní lọ́dọ̀ ní bá a ṣe jókòó yìí bá a ṣe wà ń tẹ̀síìrì yìí. Allahu akbar. ọlọ́run bá ní pín sí àárín wa. Allahumma àmín. àmín. ìgbà kọ́lọ́n lè ṣe bẹ́ẹ̀. èmi náà gbà ó. àmọ́ kọ́ ẹgbẹ́ mi nìkan mọ̀ ń dárò máa ní kí n ṣe bí ìmọ̀ràn pé ẹgbọ́ tá lè ṣe bẹ́ẹ̀ kásá irú àdúrà yẹn ọlọ́run ò wá gbà pé ó lè ṣe bẹ́ẹ̀ o ọlọ́run máa lè ṣe bẹ́ẹ̀. Allahumma àmín níwòye ẹ̀mí ká bá máa dúpẹ́ rẹ̀ pé àmín àmín ẹn tí ó wa hmm. tọ́lọ̀ wọn sọ̀dá ń ta wí ẹni tí ó máa ṣe bí wọn ni o ṣé a máa ṣe bí wọn. pẹ̀lú ògùn ọlọ́run ní ìdínláhi tààdà wọ́tọ̀ òfin. ẹ̀ táwa wa ọtí ń gbọ́ ọba dé ah, ẹnu pé ẹnu pẹ́lú mi rọ́nà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ láwà tí ń jẹ́ máa sí. di àwa sí. Mm. àwa ẹni pé rọ́nà lọ ọ̀nà kan húẹ́húẹ́ kan báyìí. ẹ húrúhúrú. húrú báyìí ni húrú ni o láàrin mọ́ lórí rọ́wà nǹkan ti ràn mọ́. Mm. ọlọ́run o ẹni tí ó máa ṣe bí àwọn ẹni ju tiwọn lọ láàrin wa yìí bá ní gbé dìde. fatia méjì méjì jẹ́jẹ́. jẹ́jẹ́. bismillah. ọ̀rọ̀ tí mo yá fẹ́ sọ ọ̀kan nínú àwọn àlùfáà láàyè yìí wọ́n wá bá èrò ẹ̀ wọ́n bá ètò ẹ̀kọ́ lọ ìrìn àjò wọ́n wá kó ọmọ dàálẹ̀ wọ́n kó aya dàálẹ̀ àwa ní ká sọ fún jàmọ́ wípé a lọ sílé wọn lónìí pẹ̀lú dùnú kọ́ gbọ́ pé ẹ̀yin jàmọ́ ẹ ti dé ilé òun pẹ̀lú dùnú lénìí ẹ gbàgbé òun ẹ̀kọ́ làáfà lọ́kọ́ olúwa yìí náà ni ajẹ́nàsí àgbà tí ń bẹ ní Sudan ó dijúmọ́ rí kó ayálẹ̀ kó ọmọlẹ̀ kó gbogbo ẹbí àtàrà lẹ̀ kò sì ní nǹkan ká àfọlọ́hún ẹ̀yin jama ẹ bá ní ẹ bá ní ẹ bá ní násẹ̀ dùnú sí kọ́lọ́ ọ̀rọ̀ dùnú sẹ́yìn náà. àmín. ọ̀ya ẹ bá ní gba owó yìí ẹ bá ní gba owó yìí lọ́wọ́ àwọn ẹ má bá ní gba ń sọ̀rí sọ̀rí owó tá a fẹ́ lọ fi júwe júwe wa fún ọlọ́run lára fáwa jáná sí àgbà ẹ ká n ta la fẹ́ ṣeun ká bẹ̀rẹ̀ lu eléyìí náà <laughs> n la fẹ́ ṣeun sọ ma kọ́ fẹ́ kọ́ lọ́wọ́ sí ọ nìkan nù wọn ẹ wá ṣe dáadáa. mọ àmọ̀ká ma amukana ẹsẹ lai ma amukana ẹ bá ní gba owó yìí ẹ bá ní gba owó yìí ẹ ṣeun jàre ajara baba usama ẹ ṣeun Ọlọ́run yìí lẹ́yìn náà dábùkátà yín ẹ bá ní dá owó yìí kárí oh, yẹ kẹ́ rí sẹ́ ẹsẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ àwọn jẹ mọ́ sọ̀rọ̀ ẹ máa ṣe àdúrà tó kún mọ́jẹ̀ lọ á orí arákùnrin ṣàdúrà yìí ọlọ́run jẹ́ kí n mọ iye ìgbàkọ́lọ̀ yìí wá lánàá nígbà

pẹ̀lú ògo ọlọ́run tafsiri àdàbí yóò bẹ̀rẹ̀ lónìí o insha allah tafsiri àdàbí insha allah yóò bẹ̀rẹ̀ lónìí alábàlì sí rọrùn o la hawla wala